الحمد لله رب العالمين العليم الخبير والصلاة والسلام على نبيه الأمين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين عباد الله إن العلم صفة من صفات الله تعالى وهو من صفات المدح والكمال بالنسبة لله سبحانه وتعالى وهو صفة حميدة كذلك بالنسبة للبشر وبدرجة ما يوجد في المرء من هذه الصفات يكون كماله البشري فقد علق الإسلام أهمية كبرى بالعلم وبمن اتصف به وخير هذه العلوم العلوم الشرعية قال الله سبحانه وتعالى متسائلا تساؤلا تقريريا قال عز من قائل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون بمعنى نفي التساوي والتماثل بين الذي بين الذي عنده علم والذي ليس لديه علم ولم يكتف الله سبحانه وتعالى في إثبات فضل العلم وأهله بنفي التساوي بينهما وبنفي التساوي بينهما بل رفع شأن أهل العلم وأعلى درجتهم وبين ذلك في قرآنه الذي يتلى إلى قيام الساعة وذلك في قوله سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وهذا العلم ومما يثبت لنا فضل العلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم فضل من فضل المتصف به فضل المتصف بالعلم على من هو متصف بالتعبد والعبودية لما ذكر عنده رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم واصل عليه الصلاة والسلام مبينا أن المتصف بالعلم وبالعمل به وبتعليمه للناس سخر الله سبحانه وتعالى له جميع المخلوقات في أرضه وسمائه من طيور وأسماك وحشرات بأن يدعوا له بالخير والمغفرة والرحمة فقال صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها لا يصلون على معلم الناس الخير أبنفوا ألوه ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad èyí tí ó jẹ́ ìgbẹ̀yìn fún gbogbo àwọn òjíṣẹ́ àkòrí kútùbà wa fún ti òní yìí òun náà ni ọ̀rọ̀ nípa ìmọ̀ mímọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ tí à ń sọ yìí ìròyìn kan ló jẹ́ nínú àwọn ìròyìn ọlọ́run àwọn ìròyìn ẹwà àwọn òròyìn rere nínú àwọn òròyìn tọ́lọ́ wọn bá ní ìkan nínú ẹ̀ òun ni ìmọ̀ jẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe jẹ́ ìròyìn àpọ́nlé àti ìròyìn pípé àti ìròyìn ẹ̀yìn fún ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ ìròyìn àpọ́nlé àti ìròyìn ẹ̀yìn fún gbogbo ẹ̀dá tó bá ní mímọ̀ tọ́lọ́ bá bò ní mímọ̀. ẹ̀sìn islam tí àwa ń bẹ̀ yìí tó jẹ́ ẹ̀sìn àṣìlà kò fi ọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ kò fi mú ọ̀rọ̀ tó jẹ mọ́ ìmọ̀ ẹ̀sìn islam ó bàbàrà ìmọ̀ púpọ̀ ó sì fi ọwọ́ tó lágbára ló fi mú un ó gbé ọ̀rọ̀ ìmọ̀ àti àwọn tó ní mímọ̀ ó gbé wọn sáyè tó lápẹẹrẹ ó gbé wọn sí àyè tó ga tó ṣe déédéé ìmọ̀ tí ń bẹ lára wọn látara ìmọ̀ tí ń bẹ lára wọn ni wọ́n fi rí àgbéga ni wọ́n fi rí àpọ́nlé òun ni Islam fi bàbàrà wọn. tábà wọnú alukur'an alkarim nínú suratu zumar aya ẹlẹ́ẹ̀kẹsàn nínú ẹ̀ ọlọ́run ó fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa ká lè mọ ipò àti àjùlọ tí àwọn tọ́lọ́ bá bùn ní mímọ̀ tí wọ́n ní. lórí ẹni tí ò ní mímọ̀ ńgbà tí ọlọ́run wàá gbé ọ̀rọ̀ yìí wá ó gbé wá nígbé wá ìbéèrè nínú èdè lárúbáwá nínú àwọn àṣírí èdè tiwọn òun ni wípé tí èèyàn bá fẹ́ fìdí nǹkan múlẹ̀ bá fẹ́ fìdí nǹkan múlẹ̀ nǹkan méjì láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkan nínú méjèèjì ó lájú lọ lórí ara wọn nínú àwọn ọ̀nà tó máa ń lò láti fi ṣe yìí òun ni kí wọ́n wá gbé wọ́n nígbé wa ìbéèrè irú ọ̀nà bẹ́ẹ̀ náà bá lò nu àyà yìí ọlọ́run bá sọ fún wa yìí pé hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ǹjẹ́ a lè fi ẹni tó ní mímọ̀ ẹni tọ́lọ̀ ń bò nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àtẹni tí ò ní mímọ̀ tó jó pé ǹjẹ́ a lè fi wọ́n wéra wọn bí ǹjẹ́ déédéé ni wọ́n ǹjẹ́ bákan náà ni wọ́n bí. tàbá wo ọjọ́ bí ìbéèrè ǹjẹ́ ẹni tá a bù ní mímọ̀ àtẹni tí ò ní mímọ̀ ǹjẹ́ déédéé ni wọ́n bí. lójú ó pè yóò rò pé béèrè ni ṣùgbọ́n lójú onímọ̀ yóò mọ̀ pé kì í ṣe béèrè ìfìdí ọ̀rọ̀ rinlẹ̀ tá a gbé wá lọ́nà béèrè ni. àṣetọ́lọ̀ fẹ́ sọ fún wa ni wípé ẹni tó nímọ̀ àtẹni tí ò ní mímọ̀ wò é ṣe déédéé o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ kọ́rọ̀ yé èèyàn gbà míì ìyẹn máa ń yí ọ̀nà ìyẹn máa ń yí ọ̀rọ̀ padà téèyàn ò ní gbégbá ojú ọ̀nà táwọn èèyàn mọ̀ kó lè bàa jẹ́ pé àwọn tó jẹ́ sà nínú èèyàn àwọn tí ọpọlọ wọn ṣiṣẹ́ dáadáa àwọn ní òye torí pé alukurani náà tẹ́lẹ̀ innama yatadhakkaru ulul alba àwọn tí làákà yìí ń bẹ lórí wọn dáadáa tí wọ́n nímọ̀ àwọn ọlọ́run bá ń bá sọ̀rọ̀ látàrí èyí tọ́lọ́run bá sọ yìí a rí i pé ọlọ́run ọba ń jẹ́ kó yé wa wípé wọn ò ṣe déédéé wọn ò sì lè ṣe déédéé wọn ò lè di bákan náà gbogbo èèyàn tọ́lọ́run bá bùn ní mímọ̀ nípa ẹ̀sìn àtẹni tó nímọ̀ mí ṣùgbọ́n kì í ṣèmọ̀ nípa ẹ̀sìn wọn ò ṣe gbé ara wọn táwa lọ̀gánú àwọn méjèèjì ẹni tó jẹ́ ẹnjìníà abẹ́ni tó jẹ́ dókítọ̀ abẹ́ni tó jẹ́ fámásì abẹ́ni tó jẹ́ malémalé abẹ́ni tó jẹ́ kanlékanlé abẹ́ni tó jọ nímọ̀ nípa àṣírò owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo ọmọ táwọn èèyàn máa ń ní gbogbo àwọn èèyàn wọ̀nyí káka wọn kóran kan náà káwá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ẹni tó ní mímọ̀ nípa òfin ọlọ́run ká gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ẹni tó nímọ̀ nípa ṣẹ̀ríà ọlọ́run ká gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn Islam hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun kò pọ́sibù kò ṣeé ṣe ká fi ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run nípa ẹni tó nímọ̀ nípa ntọ́lọ́run fẹ́ tó nímọ̀ nípa ntọ́lọ́run ò fẹ́ tó nímọ̀ nípa ntá ṣe tá fi dọ́mọ àlìjẹ́nà tó nímọ̀ nípa ntá ṣe tá lè fi ríbi ọlọ́run káwá fi wó onímọ̀ nípa bí yẹn ṣe gbá abẹ́rẹ́ lásán ká fi wó onímọ̀ nípa bí yẹn ṣe tọ́jú ẹran àlè fi wọ́n wéra wọn afára inú àwọn onímọ̀ nípa Islam Ibn al-Qayyim ó ṣe àgbéyẹ̀wò láàrin àwọn onímọ̀ nípa ẹ̀sìn àti ẹni tó nímọ̀ nípa ìmọ̀ ìtọ́jú ara tá a mọ̀ sáwọn oníṣègùn onímọ̀ ṣègùn òyìnbó torí pé nínú àwọn táráyé gbà yí pé ó yẹ ká rẹ́spẹ́kìtì wọn ká rẹ́spẹ́kìtì ọpọlọ wọn òun ni àwọn mẹ́díkù dọ́kítọ̀ wà gbogbo wa la máa ń rẹ̀spẹ̀tì wọn torí kíni a nítorí pé wọ́n gbẹ̀mí là torí pé wọ́n gbẹ̀mí là wọ́n ń tọ́jú èèyàn wò ní jẹ́ èèyàn ogú wọ́n ń tọ́jú èèyàn tá a rẹ̀ bá sí èèyàn àfa ìwájú yẹ wa pé gbogbo àwọn jẹ̀bẹ̀ tẹ̀ ń pọ́n lákìsà o gbogbo àwọn tẹ̀ ń pọ́n létẹ̀ kàkọ́ ní mímọ̀ yẹn onímọ̀ ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n ìmọ̀ tiwọn gbogbo àǹfààní ìmọ̀ wọn kò kú síbí mọ̀gọ́ kò kọjá àtayé ń bí ó nítorí pé ẹni tó jẹ́ onímọ̀ nípa ìmọ̀ ayé bóyá bóyá bóyá ẹni tó jẹ́ ẹnjìníà sí fún ẹnjìníà fápẹ́júwe àbí mẹkáníkà ẹnjìníà lòun tiẹ̀ àbí ẹni tó jẹ́ pharmacist àbí ẹni tó jẹ́ medical doctor tírú àwọn èèyàn yìí tẹ́nìkan nu wọn tó bá ṣàṣìṣe nípa ìmọ̀ rẹ̀ tó bá ṣe tó bá ṣe mistake nípa àmọ́ rẹ̀ òpin tó lè ṣẹlẹ̀ ni pé tí dókítà bá ṣe mistake tọ́jú èèyàn tó fún yẹn lábẹ́rẹ́ tí èsè pé ló yẹ tó sì ọpẹ́rẹ́sẹ̀ ṣe òpin ẹni pé kẹ́mi ọgbọ́n kéèyàn ó kú kó kú ò láyé àbí bẹ́ẹ̀ náà kọ́ sí fún ẹnjìníà tí ń kọ́lé tó bá ṣe mistake níbi iṣẹ́ ilé tó gbé fún un bó jẹ́ ní alájà mẹ́wàá tí ò lo àwọn gangan tó dáa tí lè bá wó òpin ẹ̀kọ́ wọ́pọ̀ àwọn èèyàn káwọn èèyàn ó kú kò jù bẹ́ẹ̀ lọ onímọ̀ nípa oògùn tá a mọ̀ sí pharmacist tó bá ṣe oògùn kan fáwọn èèyàn àbí ó sì oògùn ṣe òpin ẹ̀ ní pé kó oògùn yẹn ó ṣiṣẹ́ kíṣẹ́ lára àwọn èèyàn kí wọ́n sì bọ́ sọ́dún kìyàmọ̀ kí wọ́n ojú bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ẹni tá a bá pè ní onímọ̀ nípa ẹ̀sìn ẹni tá a bá pè ní onímọ̀ nípa ẹ̀sìn nípa ẹ̀sìn ọlọ́run àṣìṣe tóun bá ṣe àṣìṣe tiẹ̀ táàfà bá sọ fún yín pé tọ̀ èyí wá ṣe dẹ́mọ̀ kí irun irun àyílà ní mẹ́rin méjì náà ti tó méjì ti tó téèyàn bá wá ṣe bẹ́ẹ̀ tó kí ní méjì àbáfà kan sọ fún ọ yìí pé àlùwàlá ti wá jẹ́ tó bá ti rálùwàlá ṣe máa ṣe máa kí bẹ́ẹ̀ agbé àgbà e. ọ̀nà iwájú ọlọ́run tí wọn náà wá ṣe bẹ́ẹ̀ tó kírun tó lálùwàlá ṣe mọ̀ pé àṣìṣe yẹn àṣìṣe nípa àmì ẹ̀sìn ní ẹbí ẹ̀sìn nu irú àṣìṣe bẹ́ẹ̀ yọ padà gbé yọ padà sọ̀rọ̀ ẹ̀dọ́mọ níwájú ọlọ́run torí ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo òru àyílà tó ń dọ̀hún kí ó kí sígbó atú ni kò ní lákọọ́lẹ̀ bọ́ká àyílà ìwọ náà tó sọ fún yín pé mọ́wùlẹ̀ ṣàlùwàlá àwọn ti gbé tẹ́ ẹ wá kírun bẹ́ẹ̀ fún gbogbo ìgbà tó lò láyé tó fi bọ́ sọ́rọ̀ ọlọ́run tí ó ṣàlùwàlá òun tọ̀hún ò ní lákọọ́lẹ̀ òun kò ní lákọọ́lẹ̀ pọ́ kírun torí pé àlejò fún wa pé la gbogbo ohun tẹ̀yẹ kí tẹ̀ lálùwà làwọn náà ò rí gbà eléyìí ó jẹ́ àmọ̀ wípé àṣìṣe tí onímọ̀ nípa ẹ̀sìn bá ṣe àṣìṣe tí onímọ̀ nípa ẹ̀sìn bá ṣe tó sọ fáwọn èèyàn yìí pé tọ̀ òfin ọlọ́run ọba nìyí tó sì jẹ́ pé nǹkan lè sòfin ọlọ́run bí àfáà tó sọ fáwọn èèyàn pé kí ló wà mí kẹ́ mọ́ kí ló wà mí kẹ́ mọ́ gba owó interest ní báńkì kí ló wà mí kẹ́ gba lóò kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ gba lóò ni ẹ sì máa ẹ máa san padà wọ́n ra fi pàṣẹ́ntéèjì tí wọ́n lé so possible kéèyàn yá yẹn lówó kó má kó má fèlè sí kò possible torí pé owó tó yá ọ tó bá lọ fi ṣe bísíǹsì ó ti ní nǹkan tí ó lé déédéé tí ó lé yẹn ètí èlé tó fi lé o ó ṣe déédéé èrè tó ń lórí tó bá fowó yẹn ṣe bísíǹsì so ó wà reasonable òun sọ pé ó wà reasonable ní nǹkan tọ́lọ̀ ti sọ yí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń gbọ́ òǹtọ̀ òǹtọ̀ ti declare war pẹ̀lú ọlọ́run ọlọ́run ṣetán láti bóńtọ̀ ọ̀gágun tó túmọ̀ sí pé ìparun nìyẹn gbogbo onímọ̀ tó bá ṣe láìfí tó ṣàṣìṣe nípa ìmọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn ó túmọ̀ sí wípé ìparun nírú àfáà bẹ́ẹ̀ kó bá àwọn èèyàn ìparun láéláé torí pé medical doctor tóun tóun ṣe oògùn kan fáwọn èèyàn àbó ṣe abẹ́rẹ́ fáwọn èèyàn táwọn ó tọ̀ bá ti kú tábọ́ sínú sàárẹ̀ wàhálà parí ṣùgbọ́n àáfàá tó sí ọ̀rọ̀ ọlọ́run sọ fáwọn èèyàn àáfàá tó bá sí èèyàn lọ́nà láyé táwọn tó sì kú sórí ìsìnà bẹ́ẹ̀ ńgbà tán bá kú tẹ́ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ yà eléyìí yóò jẹ́ kó yé wa wípé kò sí ìmọ̀ kan tá a lè fi wé ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run kò sí ìmọ̀ tá a lè fi wé tó nímọ̀ nípa nípa ṣẹ̀ríà ìdínú tọ́lọ̀ fi sọ fún wa yí pé hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun a lè fi ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn káwá fi wé ẹni tí ò nímọ̀ nípa ẹ̀sìn rárá wo ìṣègbè ara wọn. ọlọ́run ọba ọba alágbára láti lè máa jẹ́ kóyé wa wípé ọ̀rọ̀ ọmọ nípa ẹ̀sìn yìí kìí ṣe nǹkan kékeré kìí ṣe nǹkan kékeré ó tún wá tún ṣàlàyé fún wa lọ́nà wípé gbogbo ẹni tó bá nímọ̀ nípa ẹ̀sìn gbogbo ẹni tó bá ní nípa ẹ̀sìn irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ti tọ́ sí àgbéga lọ́dọ̀ òun òun ọlọ́run òun fún wọn ní promotion látọ̀dọ̀ òun òun ọlọ́run òun fún wọn lájùlọ gbogbo àwọn ẹ̀dá tó kù látara kíni látara ìmọ̀ ẹ̀sìn tí wọ́n ní ti bẹ lára wọn ọlọ́run sọ yìí fún wa ní ọlọ́run ní yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. ọlọ́run sọ yí pé gbogbo àwọn èèyàn tó bá ní mímọ̀ nínú yín àti àwọn èèyàn tí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run òun ọlọ́run òun fún gbogbo wọn ní àgbéga òun fún gbogbo wọn ní promotion gbogbo ẹni tó bá nígbàgbọ́ sí tó sì jẹ́ onímọ̀ tó sì tún nímọ̀ nípa ẹ̀sìn òun ọlọ́run òun kún gbogbo wọn ní àgbéga lọ́dọ̀ òun ó túmọ̀ sí wípé promotion tí ọlọ́run ó bu àwọn onímọ̀ ó yàtọ̀ sírú àwọn promotion yìí tí èyí táwa ń wí lójú ara tiwa tá a lérò yẹn nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run bá kó wọn jọ déédéé kọ́ làwọn lọ́dọ̀ ọlọ́run àwọn tó ga jù lọ́dọ̀ ọlọ́run nínú wọn tọ́lọ́ tó ga jù tó ní promotion jù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run làwọn tó ní mímọ̀ gẹ́gẹ́ bí ayàtọ̀ lọ́wọ́ yìí wípé yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat àwọn tó ní promotion lọ́dọ̀ ọlọ́run ju àwọn ẹgbẹ́ wọn lọ òun náà ni gbogbo ẹ̀ńtọ́ náà bá bò ní mímọ̀ nípa ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run là wí yìí ọlọ́run kójú ó ṣe mi tí mo wí àti ẹ̀yin tẹ́ gbọ́ ní àǹfààní àkúlù. lẹ́yìn gbogbo èyí tí a ti gbọ́ tọ́lọ́ ti fi bá wa sọ̀rọ̀ nípa àjùlọ àti ọlá tí ń bẹ fún ìmọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà kò sáláì dá sí anabi jẹ́ kó yé wa wípé níjọ́ kan àwọn sàbẹ̀ ń sọ̀rọ̀ fún anabi nípa àwọn èèyàn méjì kan àwọn èèyàn méjì ọ̀hún ẹnìkan nu wọn ó jàrábà ó ní jàrábà kó mọ̀ sí lọ́hùn dùn lára dáadáa púpọ̀ olùsílọ́hùn ni ẹnì kejì. òun ní mímọ̀ púpọ̀ èèyàn méjì ni wọn ẹni ẹlẹ́kọ̀ọ́kọ́ nu wọn òun gúdù síbi ìmọ̀ sí lọ́wọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì òun gúdù níbi kíni omi máa wá ìmọ̀ òun nímọ̀ púpọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ nípa àwọn méjèèjì fún anabi sallallahu alayhi wa sallam anabi wa ní ẹ máa wọ́n bá anabi ṣe wa anabi wa ń a alimi ala al-abidi anabi ó sọ fún wọn pé ẹni báyìí lọ́lọ́lá jù ẹni báyìí ni òlọ́lá jù òun kàn wá mọ̀rọ̀ wá ti ẹ̀gbẹ́ tọ̀ fadlul alimi ẹni tó ní mímọ̀ yẹn tó ní lọ́dọ̀ ọlọ́run ipò tó wà lójú ọlọ́run lórí ipò tó ní lọ́dọ̀ ọlọ́run ẹni tó jẹ́ anabi ni ka fadli ala adinaku ọlá rẹ̀ níta lè fi wé ó dà gẹ́gẹ́ bí ọlá tèmi anabi ní lórí ẹni tí ó kéré jù lọ nípò nú ẹ̀yin mùsùlùmí ẹ wo àjùlọ yẹn bó ṣe tó ọlá tí ẹni tó ní mímọ̀ tó ní lórí ẹni tí ò ní mímọ̀ ṣùgbọ́n tóun kàn sí lọ́hùn tí ń sí lọ́hùn tí ń sí lọ́hùn ọlá tẹni mímọ̀ ní lórí ẹni tí ò ní mímọ̀ tí kàn sí lọ́hùn ní tiẹ̀ ó ṣe déédéé ọlá tí ó dà gẹ́gẹ́ bí ọlá tànẹ́bí ní lórí common muslim mùsùlùmí tí èké o ẹ wo bí ẹ wo yàtọ̀ tí láàrin méjèèjì látara kíni látara àmọ̀tẹ́lẹ̀ yìí ni tí wọ́n tẹ̀síwájú ká lè pé ìmọ̀ kìí ṣe a wò pé ìjọba tó wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní kí ó ìjọba tó wá anabi ní ẹtún tẹ́tí kẹ́ ẹ gbọ́ inna Allah tí ò bá yé ọ inna Allah àní ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ ọlọ́run sẹ́ wa malaikatahu àtàwọn màláìkà ọlọ́run wa ahla samawat àti gbogbo àwọn ẹ̀dá tọ́nà ọba dá ti ń bẹ ní sánmà wal ardi àti gbogbo àwọn ẹ̀dá tọ́nà ọba dá ti ń bẹ lórí ilẹ̀ àwọn èyí táwọn mọ̀ ń àtàwọn èyí táwọn kò tí ì tán o hatta al-hitani fil bahr tó fi dórí gbogbo tí ń jẹ ẹja tí ń bẹnu odò ẹ gbọ́ wan namlata fi juhriha tó fi dérí gbogbo àwọn tí ń jẹ kòkòrò tí wọ́n bẹ nínú ihò nínú lẹ́lẹ̀ kí ni iṣẹ́ tí gbogbo wọn ṣe la yusalluna ala mu'allimi nnas gbogbo àwọn kan tá a kàkálẹ̀ máa tọrọ àfẹ́ríjì ọlọ́run wọ́n máa tọrọ kẹ́ ọlọ́run fún àáfàá tó ní mímọ̀ tó fi ń kọ́yàn ṣẹ́rí wípé oore tó pọ̀ lọ́wọ́ parí síbi kẹ́yìn onímọ̀ nípa ẹ̀sìn láwé o oore tó pọ̀ níbẹ̀ níbi kẹ́yìn onímọ̀ kó tún máa wá fi kọ́yàn ṣe wá rí gbogbo oore tá a wí yìí kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ nǹkan ẹyọ kan náà ni o nǹkan ẹyọ kan òun náà ni kí ni nǹkan náà ọlọ́run ò innama يخشى الله من عباده العلماء ulama torí pé ọlọ́run ti mọ̀ pé bá a ti ń gbọ́rọ̀ yìí a máa wá wò yí pé ah, èéṣe títa àwọn àfáà fi wá tó báyìí èéṣe tọ́lọ̀ fi wá bàbàrà wọn tó báyìí ọlọ́run ti mọ̀ pé a ṣe mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá sàlàyé àṣírí ti mẹ́ńbẹ̀ tí wọ́n fi rí tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ níwájú òun àṣírí náà ni wípé innama yakhsha Allah min ibadihi al-ulama ọlọ́run sọ fún wa ní suratu Fatir àyà ẹlẹ́ẹ̀kejìdínlógójì wípé àṣírí tó jẹ́ kí òun bàbàrà àwọn onímọ̀ tó jẹ́ kí ẹ̀san wọn pọ̀ tó jẹ́ kó ń gbé wọn tóbi ó ní wípé ìmọ̀ tí wọ́n mọ̀ yẹn yóò sọ wọn dẹni tí wọ́n mọ̀ bẹ̀rù ọlọ́run innama yakhsha Allaha min ibadihi al-ulama kò sẹ́ni tó lè bẹ̀rù ọlọ́run tó àwọn onímọ̀ ìdí nu ìtọ́nà sì ń fẹ́ látara àmọ́ náà ni pé ká bẹ̀rù ẹ̀ lábẹ́ àyà yìí àwọn nǹkan kan wà mẹ́mẹ́ tó yẹ ká kéèsì ó túmọ̀ sí pé gbogbo òwò àfa àbí gbogbo òwò ọmọ kéwú àbí gbogbo ẹni tó gbọ́rọ̀ yìí tó náà wò yí pé ah èmi náà bẹ̀rẹ̀ sí ní mọ kéwú látòní lọ kí n lè bá a ní ẹ̀san tí ọlọ́run bá sọ kalẹ̀ yìí gbogbo àwọn nǹkan tá à ń wíwọ̀n yìí kó lè bá a ṣẹlẹ̀ síyàn kírú ẹ lè bá a ṣẹlẹ̀ síyàn. òun tó ń gbọ́dọ̀ jẹ́ pé ìmọ̀ tó níyẹn òun lò gbogbo àwọn ẹ̀sán tá a wí o kó tó di pé èèyàn mọ̀ níwú ẹ̀ ó gbọdọ̀ jẹ́ pé gbogbo ọmọ téèyàn bá mọ̀ gbogbo ọmọ téèyàn ní èèyàn mú lò èèyàn lò ẹlẹ́ẹ̀kejì òun ni wípé yàtọ̀ sí pé wọ́n gangan lò fúnra rẹ̀ ó tún ma wá fi kọ́ àwọn èèyàn bóyá kó o pàwọn ẹ̀ka nìkan ọmọ kan ń kéwú àbí kó o máa fi ṣe wá sí fáwọn èèyàn àbí kó o máa kọ́ níwèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn ọ̀nà máa fi pass knowledge sáwọn èèyàn àwọn gan ńgbà tá a bá ṣe ohun gbogbo ládá tá a ti gbogbo àjùlọ gbogbo pé àti àti àwọn tọ́lọ̀ ń dá sórí ilẹ̀ àtàwọn kótó di pé yóò lẹ́tọ̀ọ́ sí báwọn yóò máa tọrọ àforíjì ọ̀rọ̀ àti kẹrọ fún yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí yẹn bá ní ìyẹn ń lò ó ìyẹn sì tún ń ṣiṣẹ́ lórí bí èyí ó tún ṣe fi kọ́ ọmọlàkejì abẹ ọlọ́run ọba gbogbo ìmọ̀ tí ó bá bùn wa kó ṣe ní ìmọ̀ kó má ṣe ní ìmọ̀ tí ó gbé wa wọnú ná kó ṣe gbogbo àwọn táwa jẹ́ onímọ̀ ọlọ́run tún bá wa sọ̀rọ̀ láàrin yìí wípé kò sí fàárí kankan tá a ní gẹ́gẹ́ bí àfa gbogbo fàárí àfa gbogbo oyè àfa gbogbo àjùlọ tó o ní gbogbo kàrámà rẹ ó ń bẹ lórí kó o lo ìmọ̀ tó o ní gbogbo àpọ́nlé tààfà bá ní tó fẹ́ ní gbogbo kàrámà tó lérò pé òun lè ní gbogbo àpọ́nlé tó fẹ́ máa retí àṣírí rẹ̀ ó ká sábẹ́ olùmọ̀ tó ní torí pé ọlọ́run tó fún ọlá jùlọ ó ti sọ ìdí tó fi bọ̀ ọlá jùlọ o gbogbo wọn tó bá ti wá nímọ̀ tó ò rímọ̀ yẹn lò tó jẹ́ pé ìwà rẹ̀ yàtọ̀ sọ́rọ̀ tó ń sọ lẹ́nu a pé kara rẹ̀ yọra rẹ̀ jáde kúrò nínú ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí gbogbo àlùkáwà nítọ́rọ̀ ń ṣe ọ̀rọ̀ ọlọ́run náà la gbọ́ tá a jọ wí innama yakhsha Allaha min ibadihi al-ulama torí wọn onímọ̀ ń bẹ̀rù ọlọ́run jẹ lòmíì lọ òun lẹ sí gbogbo ẹ̀san ńláńlá tọ́rọ̀ ń kàkalẹ̀ yìí káwọn lè bá sí gbogbo ẹ̀san àtàpọ́nlé lọ́dọ̀ ọlọ́run náà gbogbo àwọn tá a bá kéwú ká gbìyànjú kárí wípé à ń ṣàmúlò àwọn nǹkan tá a kọ́ à rẹ̀ à á ìyíhùn fún àwa tá a jọ ní mímọ̀ gbogbo àwa jẹ̀mọ́ tó wá kú náà tá ìsọ ní mímọ̀ ó yẹ káwọn náà ta gidi ká mọ̀ kó sáláì mọ̀kan téèyàn bá tiẹ̀ fẹ́ kú sáláì mọ̀kan nípa àmọ́ kápẹ́ńtírì téèyàn bá fẹ́ kú sáláì mọ̀kan nípa àmọ́ nípa àmọ́ rẹ́lẹ́rẹ́lẹ́ téèyàn fẹ́ kú sáláì mọ̀kan nípa àmọ́ àwọn tí ń so náà téèyàn fẹ́ kú sáláì mọ̀kan nípa àmọ́ àwọn tí ń rán sọ kò yẹ kéèyàn gbà láti kú sáláì mọ̀kan nípa àmọ́ nípa ìsìn ọlọ́run torí wípé kò sí bẹ́ẹ̀ ṣe sin ẹ̀sìn ọlọ́run tẹ̀ ní nímọ̀ gbogbo ẹ̀sìn tí ẹni tẹ̀yẹ̀ bá ṣe láì fi mọ̀ sí ìṣekúṣe ni ìdí nìyẹn tẹ̀lé mi sọ fún wa wípé àjùlọ ti ń bẹ lérí ẹni tó ní mímọ̀ sí ẹni tí ò ní mímọ̀ àmọ́ ti ń sin lọ́hùn ó dà gẹ́gẹ́ bí ibàdàbí ṣe ju gbogbo wa lọ gẹ́gẹ́ bí àjùlọ tẹ̀ lẹ́bí ní lérí gbogbo wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làjùlọ tẹ̀ ń tó ní mímọ̀ ní lórí ẹ tí ò ní mímọ̀ àmọ́ ti kàn sí lọ́hùn lásán láì nímọ̀ torí wípé tó bá yẹ kó sin náà kó gba ládàá twenty ó ṣeé ṣe kó pé yóò sì sin náà yóò twenty yẹn àmọ́ yóò tún wá ṣe nǹkan míì tí ó tún gba gbogbo ládàá oúnjẹ mọ́ lọ́wọ́ kó tó dìde ibi tó ti sin náà látara ìnímọ̀ anabi sọ fún wa wípé talabul ilmi faridatun ala kulli muslimin káwá mọ̀ nípa ẹ̀sìn yìí ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí o ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin torí náà àtọmọdé wa àtàgbàlagbà wa àtọkùnrin wa àtobìnrin wa wíwá mọ̀ nípa ẹ̀sìn Islam yìí kò yọ ẹnìkankan lẹ́nu wa kò yọ ẹnìkankan lẹ́nu wa torí náà ẹ jẹ́ ká gbìyànjú ká sánà bá ṣe nímọ̀ nípa ẹ̀sìn tá a bá tiẹ̀ fẹ́ ṣe tá a bá fẹ́ wá mọ̀ yìí tó yẹ pé gbogbo àwọn ládá tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ yẹn kò yẹ wá lójú tó yẹ pé gbogbo ẹ̀sán tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ yẹn kò wọ̀ wá lójú ó yẹ ká rántí pé a gbọ́dọ̀ wá mọ̀ torí kí àwọn ẹ̀sìn ọlọ́run tá à ń sìn kó lè bá a wà lójú pọ̀nà bọ́lá òṣè fẹ́ kó wà kí ẹ̀sán táàrí lórí ẹ̀ kó lè bá a ṣe déédéé kí àbùkù àbí àbùkù wọn bá wọn bí ẹ̀sán náà eléyìí tá a gbọ́ yìí ọlọ́run kó jẹ́ wúlò fún wa gbogbo àwọn àmọ́ta ní ọlọ́run kó ṣe ní máa mọ̀ lò ọlọ́run kó ṣe ní máa mọ̀ lò ọlọ́run kó ṣe ní ìmọ̀ tí ó di ìmọ̀lẹ̀ fún wa tí ó fi mú wa nínú àlùjànnà ọlọ́run kó ṣe ní ìmọ̀ tó jẹ́ pé òun yóò padà wá dúró dè wá wájú ọlọ́run pé tọ̀ pọ̀ òní wọ̀lì jẹ́ nẹ̀sẹ̀ ṣé bá ọmọ pé bó ṣe rí rètò tó wá ń ṣe lọ́hùn ọlọ́run mọ́ ṣe mọ̀ wá bẹ́ẹ̀ gbogbo àwa tí a ní lẹ́mìí láti fàsìkò lẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa ọlọ́run ti sàrùkáwà ní pé wàlà kọ́díyà sárnà kùránì lè ọwọ́ yín ló kù sí o sáré tó ṣetán láti kéwú bí torí náà ẹ jẹ́ ká gbìyànjú ká tapara ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò fi mọ̀ náà yé wa yóò sì ṣe ní ma alábàárkà àkúlù.